ó ní ṣe pẹ̀lú ìjọsìn láti ṣe máa ọ̀pọ̀n òun náà ní ṣúwà ní àwọn sálàyé rẹ̀ nínú ọ̀pọ̀n اللهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورسل القرآن ترسيلا إنا نلقي عليك قولا ترسيلا إن نشأة الليل هي أشد وضعا وأقوى قيلا إن لك في النهار سبحا طويلا وحسن ربك وتبت إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واحشرهم أجرا جميلا رغم أن تقوى من سورة جديد كبار الشيمه àwọn tó ti tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ kàlùbánu nípa ìṣọ́lá ní mọ́ta wọ́n jẹ́ àwọn àyà márùn-ún tó bẹ̀rẹ̀ sọ́rọ̀ àlà. lẹ́yìn àyà márùn-ún yìí pẹ̀lú nǹkan tí àbíkújá lọ́la fúlá àti táwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn sọ ẹ̀yìn àti wà tó bọ́bẹ̀ ìsọ̀kalẹ̀ àwọn nǹkan wá wà tí wà tó sọ kàlífà ní ọlọ́lá ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà náà wà ní bẹ́ẹ̀ padà òbíá àyíwá ní ọjà ń tẹ̀ tó náà sọ kàlífà. àwọn akọ́lẹ́tà tó bẹ̀rù wà ní pẹ̀lú pé ẹnu fẹ́ẹ̀ kó àwọn pé ìmọ̀ náà fẹ́ẹ̀ ẹ̀rí sọ́ọ̀tù àná bá tù máa àná wà tàwájú ọlọ́run sọ̀tà lẹ́yìn ìjẹ́ ìṣúra olóṣèlú ara àwọn àbá tí wọ́n ti lẹ́yìn ẹ̀ máa tọ́tọ́ tó ń dábẹ́rù náà wọ́n wá dá ọ̀ sọ́ọ̀tù kọlá ni wọ́n gbọ́ kọlá ní wọ́n rẹ̀ kúrú. Wọ́n wá dá ọ̀ sọ́ọ̀tù kọlá ní dá ọ̀ sọ́ọ̀tù àwọn àbá mi tí wọ́n sọ pé lẹ́yìn mọ̀gásẹ́ ìdámẹ́lú tẹ́lẹ̀ ọgbọ́ta wọ́n ni wọ́n padà náà ara ṣùgbọ́n ẹ̀dá kan tó lọ lọ́nà yẹ́bà tó ń sálàyé fún wa lọ́wọ́ olú lọ sí dáadáa bí kò láàrín ṣe padà ìpè orí ní títò rẹ̀ táwọn súra tó ṣe àbúrúgbà táwọn kéèké bẹ́ẹ̀ ló sọ̀kalẹ̀ báwọn sábà jẹ́ tó lábẹ́rẹ́ ìlú wa ìjọ ń tẹ́ ká ṣiṣẹ́ tó ní ọ̀tọ̀ náà máa lọ yóò wúlò tá a bá fẹ́ tírèèni ara wa tá a fẹ́ ló lànà àmì sọ̀rọ̀ làwọn ọ̀fẹ́ náà sódà ẹ̀sìn wa á màmá kí ló kàn ẹ̀jẹ̀ ẹ̀já lọ wá di pé kákẹ́kọ̀ọ́ àgbòsò àyè ká mọ́ wá ké náà bẹ́ẹ̀sì lórí bó ti sọ̀kalẹ̀. dàbí kátíráì láti ké àwọn súra Qur'an àbáwọn àyà ẹ̀ bẹ́ẹ̀sì lórí tàbíbù nùzúlẹ̀ ṣẹ́ni iṣẹ́ tí ó ṣe òun ni pé yóò máa líǹkì fún yín àwọn stéèjì táwọn mùsùlùmí wà àti tọ́lọ́run ọba fi pé wọ́n ní ní stéèjì yẹn tí ó fi lè gbé wọn sí the next stage ìmọ̀gbọ́ ẹgbọ́ ni yé because ẹni tó gbà sí ọlọ́run ọba kọ́kọ́ gbogbo wa ṣe o ní tó gbà táà fi ní problem ní kí wá ní pé gbogbo plan ti sọ̀kalẹ̀ tán nígbà táwọn ò fi dé a ní excuse àti mọ́tẹ̀lé pàṣẹ kẹsàn-án bẹ́ẹ̀ but ní dọ́tà bá ní problem láti sọ problem ara wa ó yẹ ká lè máa mọ ibi tá a dé tó dà tá lè mọ tí ó ń jẹ́ dà wá òun ni kéèké yẹn fi sọ́ọ̀dì Quran mo mo mo mo dá lábàá alhamdulillah àwọn ọmọ yàrá mi nínú ká hapò àrùn dáadáa ọlọ́kùnrin àwọn àbáwọn àwọn ọ̀dọ́ta mẹ́rin àtàwọn olókùnrin ọlọ́kùnrin yóò ọlọ́run bá ṣe pé ní orúkọ ẹgbẹ́ wa náà àwọn amúlẹ́tò kò láti kọ́lọ̀ tó ká àwọn ẹni sí àwọn amúlẹ́tò láti náà jáde pé àwọn ẹ dákun ọlọ́run ti fẹ́ rọrùn bẹ́ẹ̀ nígbà tí ìṣẹ́ àkùrán ti tẹ́lẹ̀ wọn kẹrẹ á sì ẹ ṣiṣẹ́ lórí kùrán hasba tàbíìdì lòlóde kùrán lórí bí ó jẹ́ sọ̀kalẹ̀ kẹ́ẹ̀kọ́ kùrán bẹ́ẹ̀ àwọn àbáàdì tẹ́lẹ̀ rẹ̀ pé súra báyìí lọ́kọ́ sọ̀kalẹ̀ súra báyìí tẹ̀lé súra báyìí ni súra nàbà tẹ̀lé tọ́ọ̀tù sọ̀kalẹ̀ ẹ tó kọ̀ á lè báyìí. sẹ́dọ̀bàtò kẹ wá máa wá wo tọ́lọ́run ọba ń pè pè sí kẹ wá tọrẹ léjẹ̀ mọ́ séèjì táwọn mùsùlùmí wà. tẹ́ tí ó lè àtìtò àkàbíwọ́ second stage ẹ̀ẹ́kẹ̀ẹ́kà ọjọ́ ẹ̀kùn ní tó ṣe tá a bá sọ wípé sọ́ọ̀tù àlà lọ́kọ̀ọ̀tọ̀ náà ó ṣe pé nǹkan tọ́lọ̀ ọba tẹ̀kan lé ẹ̀fà sí ìlú rẹ̀ ní ti ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àbí nǹkan ní ojú bífọ́ ẹni làbúta kẹ́ ẹ̀kọ́ pọ́lẹ̀ ẹ̀fà sí ìmọ̀ àlẹ́ òbí lá àwọn àlẹ́ ẹ̀yìn òbí take because before any aya mi ṣé ìbá ìfọ̀ olùbá pàtàkì yìí dé ẹ́ ọlọ́run kò ní gbèsè wájú fáànù kàlá ẹgbẹ́ wa ní kọ́ àyè kọ́ o ẹ bá ní wàá bí máa ànàbì bá rẹ̀ bí o máa ké ké ní kí n ké ìrànlọ́wọ́ bá sọ́jọ́ kè fún ẹ wá lọ lọ́wọ́ bá ní kó kéèyàn kẹ́ òótọ́ wà ní ẹ mọ̀ tó wà ní kó ké ké kọ́ bí bísí rabbiki ká ké kó wá lọ́wọ́ pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba alẹ́bẹ̀ sábà خلق الإنسان من علق اقرأ وربك الأكرم ẹwọ́n alẹ́bí alama tẹ̀lifàlà tọ́bàtọ́bà mi alẹ́bí alama tẹ̀lifàlà ṣé orí àtàlímù tẹ̀lifàlà tọ́bàtọ́bà tẹ̀lifàlà òun ni wípé lọ́wọ́lá nìkanà tí kì í bá gbé àwọn àlùmọ̀ kan wọ́n ní màdébí pé wọ́n lè dọ́kúmẹ́ǹtì ẹ̀sìnẹ́ǹtì wọn báyìí ẹ̀rọ èké máa ń mú bíbẹ̀ lọ́la àti ìgbàlódé àbálọ́mà òun lè fi rí i pé wọ́n tó tilẹ̀ dé áfíríkà kó àkàndé lọ because kò sí ní kí n rẹ̀ kọ́. àìmọ́ sì rí kí wọ́n rẹpọ̀ pé à ah, nǹkan báyìí ló ṣẹlẹ̀ lásìkò yìí ó fẹ́ jọ bíi pé bóyá nǹkan kan ò ṣẹlẹ̀ lásìkò yìí so ẹni àlùkòmọ̀ sí kìtáàbà bábà mi pé nǹkan tí wọ́n mọ̀ ó wà dọ̀kúmẹ́ntẹ̀ tẹ́wọ́n tí ó ṣe ní kí máa ń ṣe òní wípé àkọ́kọ́ yóò dé kó ṣe wípé ìmọ̀ àwọn kan kà àwọn ìlú lè ka wọ́n lè yẹ̀ wò wọ́n lè jẹ́kẹ̀ ṣé wá rí táwọn oníbọ̀ wá délé ni wọn wọ́n mọ̀ déédéé ibi tí àwọn tó wà wọn ìjọba tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ipa àti ju ẹranko lọ náà gbogbo experience ẹranko bá ní kò lè sọ fún generation tó ń bọ̀ àwọn oníkéré kan báyìí pátá nǹkan náà ní méjì láyọ̀ ni torí orí ìgbà tó tó à ń dà orí. náà ní ti gbogbo ìmọ̀ tó kálukú bá mọ̀ tó ní kọ́lá bò wá òun ló ti ló ti pèsè ìmọ̀ tó lọ́wọ́ bá ti fi China òde Áfíríkà Áfíríkà òde ní Europe lọ́kẹ́ẹ̀ka. So irú àlùmọ́ ànábì sára ọ̀sẹ̀ náà níjọ́ táàlù ó mọ̀ tá a fẹ̀kan ti jìnnà sí ìmọ̀ ìgbà òun náà ni ètò rẹ́ṣà ó mọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún àwọn ọmọ àyà ní ọ̀nà ṣe ní Monday tó kọjá à ń ṣe pàṣípẹ́rù tó wà lọ́wọ́ àwọn sọ ń pa pages tọ́lọ́n bá fi lẹ́yìn wọ́n fẹ́ kọ́lọ́ fẹ́ẹ́ sẹ́ni ní kò lẹ́lẹ́dí ìdè ní àyà tàǹtà àwọn àyà tọ́lọ́n tó fi lẹ́lẹ́ wọ́n lọ fún wọn pé a láì ọlọ́run bá ń ìfọ́n àwọn mùsùlùmí sì máa lẹ̀ àwọn tó pa wọ́n wá sí máa lẹ̀ tán ìmọ̀ wọn àwọn ìlú ìwà di ogun rẹ̀ wọ́n wá di ó kọ́ wọn fún mi. ẹnìkan tó bá tọ́ nìyẹn o. látàkìkò bí irú àwọn àrùsọ́gbò àrùsọ́gbò wá lásìkò àwọn ìlú ìlọ́gọ́fà àwọn olówó àwọn tàwádà níbi ìtajà ìlú wà ní ìtajà bìyí fún ọ ní wípé fáàmù ọkùnrin kò ní ló gbàgbà tí ń pè ń pa gbọmọdé lọmọ pé kí ń fọ́ọ̀mù ọmọ agbájá òun ni ẹ̀jẹ̀ méjì ẹ̀jẹ̀ hàn ń fọ́ọ̀mù ọkùnrin tẹ̀lé yìí fún wọn ìmù lẹ́yìn ìgbà tán tó discover microscope dáná bàbá discover microscope dáná padà níbi spam ṣe rí ẹ̀rọ wọn wọn padà ń dọ́ra látọ̀ ìfún wọn tó mà gbé spam àti ogun pẹ̀sà ní ẹ̀sìn ìlú ọmọ ó ti gbé ní ẹ̀sìn ìlú táwọn bàbá ń tẹ̀lé ní ibn hajjá rahimahulá fún àjọ àfáàlá ní ìmọ̀lá tó ṣe pátó bá ní tó táwọn nínú ibn hajjá wà ní 15th century ibn hajjá wà ní pátó bá ní lẹ́yìn ìgbà tó sàlàyé àwọn àdìsí táǹtì tó àǹtọ́ pàpẹ́ àpáàmù ọkùnrin àti tóbìnrin ní ọmọ ọmọ màláìka ọlọ́run wa màláìka kí sáyẹ̀ tán ó wá sọ tán wá ní wàzá min ahli tashrish àtẹ̀sẹ̀rẹ̀ bìlá ọ̀pọ̀lọpọ̀ ń bá àwọn anátọ́mí nínú àtẹ̀sẹ̀rẹ̀ ní kíkà lánà èyí káwá ló sọ́tọ̀ tó wà pé ọ̀pọ̀lọpọ̀ ń wọ́n bì ní ìpùpé anáhù là á sàrọ̀ lè ní pàṣẹ rọ́jìnlẹ̀ ẹ̀ títà owó ìrìnwálẹ̀ wọ́n ní fáàmù lórí bàbá tó ní láti fọ́ọ̀mù wọn pé dábà ní pé nígbà máa ń jẹ́ kọ́ máa dọ́lọ́pù dé pé bìlí fún ti wọn ni pé anàlùwàlà yàtà káwọn wà nù mí dábìlì àyè pé ẹ̀jẹ̀ méjì ní fọ́ọ̀mù ọ̀wọ́n nígbà tí a tún lè bá tún bá rí ọwá ní wàkọ̀lá àdínkù fi hádàgbà àwọn àdínkù mọ́ kó wá ìbọ̀ tó ti lò dáa ó bá ìdá kò ìtúnṣe all things fifteen centimeters ìmọ̀ sáyẹ́ǹsì sì bá wọn bá sáyẹ́ǹsì àwọn ọ́fì fífún sẹ́ńtírì àwọn olú àfúrájá ìṣe rọ́dù fáwọn sáwọn àdí ọ̀rá sáìdì wọ́n mọ̀ sáwọn àdí ọ̀rá sáìdì ń wí wọ́n ti rọ́dù kan pé mọ́dà ló ń sọ̀rọ̀ ìmọ̀ ajá wà ní egypt nígbà yìí ìbátà láàrín mọ̀mùlú kí làwọn wá àwọn mọ̀màdí àwọn lábúrá tó síjọba mọ́ but ìmọ̀síkúnlá so now òun sọ bẹ́ iná mùsùlùmí lẹ́ka ti mà láti bí 7th century lọ́lọ́pẹ̀lá náà ti sára lọ́tẹ́lá ní europe tẹ́tẹ̀ mọ̀ ní 18th to eighteen and eh, one one thousand 1,100 years. Bọ̀ṣẹ́ rí lẹ́nu pé àwọn eléyìí jẹ́ ti pàtàkì pé ẹmọ́jà kàn máa lo philosophy kan tákàn máa wòrán lásán ẹjá máa observe ẹjẹ́ ká bóòkù sí empirical study ká observe nǹkan tó bá jẹ́ ní káyẹ̀tẹ̀ wá ìfà ká kàn mọ́

العلم اقرأ دول قل عني الذي علم بالقلم لولا القلم ابن حجر ti ń sọ fún wa ní 15th century pé báyìí ni òbí inú àwọn wọ̀nyí wọ́n ti tú wa jẹ èmọ́ we have always been civilized civilized wọ́n tó up till 15th century up till ìnáwó tó ń gbà pé ẹ̀jẹ̀ high pẹ̀lú pọ́lámù فأنت تعلم بالملم وعلم الإنسان ما لم anda ọkọ̀ máa yẹn ní tí ó mọ̀ kí ni pọ́ǹtì yìí ò ní tó wọn náà wọ òbí náà kọ́mọ nìyẹn máa dìkọ́bà lẹ́nu ìdíwọ̀n ìdíwọ̀n ìlàbá lè nà sọ̀rọ̀ rí ya èyí ti sẹ́yìn orang bí tẹ́lẹ̀ ò ní yíyé ọlọ́wọ́ bá dá sí ìpamọ́ kò bẹ́ẹ̀ ní nọ́mbà bí o ìdí bá yẹ wọlé fún ọlọ́wọ́ bẹ́ẹ̀ nọ́mbà bí ọlọ́run fi gbogbo àwọn àṣírí ìrò ṣe nǹkan tó ń da ẹ wá jẹ ọlọ́run wa ń sọ fún àwọn àgbàlá yẹn tó lọ sí ṣe àbí ọlọ́run ìlú òkú ló máa tẹ́tí ọ̀tá níta máa wá tó máa padà dé ọ̀gá tàbí tàbí lè jùlọ ẹni máa tó tẹ̀sán máa fi àti bọ́lẹ̀ fún ọmọ kẹ́lí ọlọ́run pè máa ṣe قراءة في الوحي وقراءة في القول هذه وعي أكثر من تقوى من بعض الناس أيوة يوم الثاني يوم So, tó pé tú ayà àwọn akọ́sọ̀ kàlùbá ní ìlú tó lè ká máa bá ìmọ̀. Ẹ̀rọ tó ṣe kàtà ní ṣe rẹ̀ àmọ́ náà bá wá dé kó yíwa pé méjèèjì náà lè fi inú náà àwọn lọ́dọ̀ òun ẹni tó jẹ́ ààyè tó jẹ́ kò làbá wọ́n ní ìnáma yàtọ̀ lọ́wọ́ àmì ìbájú ní àlọ́ gbogbo tí ẹ̀ bá wá mọ̀ tí ò bá fi rí ìfẹ́ kọ́ṣíà tó bá ọlọ́wọ́ àtàkùn rẹ̀ fọ́nà tó ọ̀rọ̀ pé káwọ̀ òye sí lórí òun dá àwọn àwọn nǹkan tó jẹ́ fúdù níbẹ̀ o níbẹ̀ nínú rẹ̀ o tí àwọ̀ ọmọ yàtọ̀ ọ̀tọ̀ níbẹ̀ nínú rẹ̀ tó ń bí yú àwọn ọ̀rọ̀ ọmọ mọ̀tálì mọ́ àlùwàn àbí lẹ́yìn ìgbà tó sọ tán lọ́wọ́ pé àlùwàn náà kàdá jọ ní ìnàmà yà sọ̀rọ̀ àṣé ká wo nature gan lọ́wọ́ ọba débi ìnàmà yà sọ̀rọ̀ láti ìgbàlódé pété bá wò tẹ́ bá fẹ́ yóò di ìdí ọ̀ṣẹ́ tó dá olùdó láwọn mùsùlùmí wọ́n ti ṣe ọlọ́ọ̀bá ti wọlé tẹ̀lé aláwọ̀kọ́ mi ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá wọ sọ́tò alákìrí náà bọ́lá wọn bá ti bẹ̀rẹ̀ súrà náà bó tẹ̀lé pé fọ́ọ̀tù báyìí bẹ̀rẹ̀ náà lọ́kọ́ sọ́kà rẹ̀ àmọ́ tó fi mú tó ti bá wọn bá ti ó kú náà ti fáàbù bá ti sọ kalẹ̀ bá ẹ bá ti wò ọlọ́run bá kọ̀rọ̀ sọ̀rọ̀ bá dẹ̀ tó ká máa ṣe ká máa kọ ká ní ma nígbà ọlọ́run ó pàdé kàlá látòlé ó wàásù ọ̀tẹ̀lẹ̀ wàásù ọ̀tẹ̀lẹ̀ àtúnyù wàlíkọ̀ ìbádà àlẹ́ ẹ̀yìn lókè tá a fẹ́ kó ní ìdí ìbádà tọ́ ìmọ̀ wà àgbẹ̀wò rẹ̀ bàtà ẹ̀fẹ̀ àlẹ́kẹ̀kẹ̀ rọ́ọ̀bù ní nàmbà ọ̀sùn yìí àgbẹ̀wò rẹ̀ bàtà ẹ̀fẹ̀ ẹni ìmọ̀ tẹ́ ẹ̀ bá tó ń sọ tí kò bá ti dé ìgbà dáa ń bẹ̀ ọlọ́run kò bẹ̀. náà lọ́wọ́ ní scientist kan ti sọ́rọ̀ ìlú ìrìnàjò pé ṣé máa ń kẹ́wọ̀n tó mọ lọ́rùn ọlọ́run kò kọ́ pé ìrìn màǹkà tó kò bá a but ìmọ̀ tí ó ní ìdí sí pé á ìlú àwọn ọmọ náà á ọlọ́run òbí wọlé náà ọtí yóò sọ kárí ẹ̀ńtà sábà ń sọ̀rọ̀ èdè káàkó máa sọ̀rọ̀ ń pa bóòlù lóde sí lọ́n tọ́kàn ní òbí ọ̀rọ̀ ẹ̀ńtẹ́ yóò fi tẹ̀lé ba bọ́lọ̀ ọ̀bà tó pé táàkàn wàá pàdé pa pa pa pa kò bí ìjọba sí yàrá ẹ̀ I know that uh -huh, I know that so many people don't face in a jẹ́ òkùnkùn ó wá fún àtọ̀kọ̀ kan máa ṣe yìí. Sẹ́lá ka pípa ẹni tó jẹ́ dín ìfakọ́jọ́ ọ̀pọ̀lọ́ ní ìfẹ́sọ̀ kalaba dín ìfakọ́jọ́ ọ̀pọ̀lọ́ wọ́n ní kó ní ìwú lọ́yà onímọ̀lá alájà àwọn obìnrin mọ̀ ní ìwọ̀n ti rí wọ́n padà wá gbá àwọn ọmọ ìdíkọ́ tẹ bá láti dín wọ́n bá ti wọ́n ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ wọ́n jẹ́ lẹ́wọ̀n kan bí ọdún mẹ́wàá kàrí nìyẹn àṣírí ní o ẹ̀ gbogbo ọ̀pọ̀pọ̀ ní lápapọ̀ obìnrin náà kò fẹ́ bá sùn náà kò fẹ́ sọ̀tì ní káàkiri ìjùlọ tó ra àmọ́ ní tí ń dárò tuntun ní ìyẹn lè mọ nǹkan kò kó ṣe pé á ah, ara ká wa ètò pa tó ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀ tí òwá kẹta wa mú kó kó èèyàn sí dáadáa kò ṣe ẹ lọ́wọ́ lókè ọ̀tún lọ́kàlẹ̀ ẹnu tẹ́lẹ̀ àtúmọ̀ ọ̀la àjọ pàtà inú pẹ̀lú ìmọ̀ wa sọ wẹ̀ mọ̀ náà ní wọ́n bá mi ṣèpá ọ̀la àdé ẹnu tẹ́lẹ̀ àní torí wípé káàkiri ọlọ́run kájà ọlọ́run ọlọ́run ọba wa jẹun sí gbòǹtì rẹ̀ káàárí kò ì bá ṣe é jẹun nígbà ìyá bàbá dúró ọlọ́run ti kẹ̀rọ àtìlẹ̀ which is ẹ̀kọ́. òun ló bẹ̀rẹ̀ súra ẹ̀kọ́ tó ẹ̀jọ́ náà bá fẹ́ bẹ̀rẹ̀ wọn kẹ̀rọ àlejò for every rakata bá ti sùjúdù ní tìmí pàṣẹ nípa rí ìdíje ń sura ọlọ́run wọn júlù àpẹẹrẹ. pé ọlọ́run bá fi ń demonstrate fún wa wípé nínú pé ìran ó pín sí àkówá àti àfàrà ìran pín sí àwọn gbólóhùn náà nílì àtàwọn iṣẹ́ tàbí ṣe ọlọ́run bá wá ṣe wípé afdọ́lù àkówá nígbà wọn gbólóhùn náà wí tó pé àfẹ́sùn tó yí gbólóhùn tó dájú ọlọ́run bá fi kìrọ́ àtúntò àrùn sí dúró akọ ìlàpọ̀ òfìsẹ́lò abdọ́lùlà àfáàlì oníṣìlú tó wo rẹ̀ fi ń sin lọ́n pátápátá tó lọ́lá jù ní ní action tí kìí ṣe wíwí sílù ọlọ́run wá fi abdọ́lùlà àfáàlì pípa tó dàtí wá bẹ̀rẹ̀ ìjọ tìrẹ pẹ̀lú abdọ́lùlà àfáàlì wà á ẹ̀ǹdẹ̀ pẹ̀lú pàtó lórí pàtó wọn ló gbégbá àgbọ̀dọ̀ mọ́ kíkẹ́ òun lè mọ́ ọ̀dọ̀ bá wọ́n súra ìtọ́nà aláàbìyí wọ́n lọ́n tó bá sọ̀rọ̀ ń pa ìmọ̀ tó sọ̀rọ̀ ń pa ìjọ àbí kò ní láàrin rẹ̀ ẹ̀yìn wà tọ́lọ̀ fún wa sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ àwọn ayé tàlẹ́bí ìyá náà حتى إذا العبد الذي يصلي يأتي بالقراءة ويحتكم الجزء بنية التقرب إلى الله ọlọ́run wá sí pé tó jọ́ ìlú 你多么会不学的话，你大没出来，让牙人你按哪个？最后我们弄班六，我操！这五年多少年了？你说是阿拉年是吧？那你说是阿拉？说你这是多少？ ti sọ ọ̀tún náà kọlà pẹ̀lú táwọn ọmọ tó ń sọ ìṣe máa tẹ bá ti wò mẹ tẹwọ tó nù bẹsẹ kó ń fa oúnjẹ wàrọ pa pàtàkì àyè tẹbà tí wàrọ pa pàtàkì obìnrin ìlú ní kí wọn bí tó rọ bí kàndẹ́lẹ̀ hàn àṣé ìpínlẹ̀ ìtọ́nà ọba kọ́kọ́ fáwọn ẹgbẹ́ ìgbàlá tó dára bí ọlọ́run fúra táwọn ìnà tẹ̀ tí ń bí ìyànjú owó rẹ̀ lẹ́nu gbá ìrọ̀ náà tẹ́lẹ̀ àwọn ọlọ́run bá yàtọ̀ òwúrọ̀ ike díkẹ́ òwúrọ̀ ìrántí ọlọ́run ìrántí ọlọ́run náà ní padà ń dra gbé ló padà dé gbogbo bàtà àmúṣẹ̀rí àwọn bẹ́ẹ̀ pé ìtumẹ̀ ìgbẹ́ ìrántí ọlọ́run lẹ́sìn òun lẹ́sìn fọ́ra iná òun lẹ́sìn ìfẹ́rọ́sùn tẹ́wọ́n bá tó débi ìbádà tó ní sọ́tọ̀ náà kọ́ ẹ̀ka tó ń tẹ́ ọlọ́run yìí lọ́nà tó ti ṣe ẹniwé tẹ́ bá ti wà tó bá tó wà ní ilé ayé yìí náà kọ́ ìrántí ọlọ́run gbogbo ẹ̀ ìrántí ọlọ́run padà dé náà tẹ́ bá ti wò pé ibi ìjọsìn tá à ń ṣe tá a kó gbogbo ìrántí ọlọ́run ọba tí òun lè rán nígbà tó lọ́run fẹ́ sọ nǹkan tó òfin ta fi kírun lọ́run tó fi sọ ó kéré ìrántí ọlọ́run oníwà àfihàn ìsọ̀lá dáa tẹ́lẹ̀ ìbá ti máa nǹkan wọ̀nyí èyí ó mọ̀ṣẹ́ fáwọn kan jẹ́ bí o dúró ìgbésẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé òkè ń tẹ́lẹ̀ kí o tẹ́nu wọ́n fẹ́ kó rí kiri rẹ̀ náà kó tẹ̀lé bá fún ipò wọn láti nìkò rẹ̀ o fẹ́ kó fẹ́ràn ìgbàlódé orí kiri kó sinmi lọ́dọ̀ orí kiri lẹ́yìn ìgbà tó lọ sọ wá sí ìlọ́ra tẹ̀lé ìpàdé ìsọ̀rọ̀ tẹ̀lé ìdíkiri náà ẹ̀sìn wọn tó wí ó ní ìnà ìsọ̀rọ̀ àtà sẹ́nu ha ìfàṣọ ìmúkà wà láti kúrò lọ́ta. àwọn èèyàn rò pé nǹkan míì ní díkírò láàyàtọ̀ tó wá kò ní akbar. sọ̀lá náà ni àti tó pàtó. ibi gbọ́n lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá tuntun kan ẹ̀ẹ́dì kan dá kọ̀tọ̀ lábàá ìjọba tó la ọlọ́dọ̀ tó lábàá tó la yá ìjọba ìdí náà àmọ́ ìdá lórí àdúgbò láti ní yọ ìjùmọ̀ kílódé pátá ìlà ìgbèrèlà ní sọ láti pátá ìlà ìgbèrèlà. ibi ni mo dínkù láàparí jí nìyàn ibi ìrún ló ti ṣe láàrin ìlànà lọ́sọ̀ alhamdulillah lọ́sọ̀ gbogbo nítorí bẹ́ẹ̀ ti láyé kò bẹ́ẹ̀ ti ní òdì nìyàn. náà tó bá ti pé bẹ́ẹ̀ wá ní òun náà wọ́n wọ́n ìgbọ́sẹ̀ nínú tòlẹ́ bá tẹ́ wọnú wọn bọ̀ ó ṣe ìgbìmọ̀ ètò ìdíkúrò bá ètò bá ti jẹ́ ìdíkúrò bá òun ti àdínkámà tó náà wá ń bá ṣe ìdílé ayé wa kò wá tó kó máa pẹ́ láti wá ló fi fà sí ìdíkúrò. Tẹ̀mọ́ ìdílé ayé mi lọ ẹ̀dá structured basis. So, bọ́lá ní pàtàkì ìlànà ètò ìlà ẹ̀tọ́ bọ́lá wà ti sọ ìnáma yorí ìlú ṣẹ̀rìbọ́ọ̀nù àyíwò tòǹkì àbẹ́yìnàkùnmù láàdá wọ́tọ̀ wà ní bàbá ìlànàmúrí wà ní ẹ̀ẹ́sẹ̀ wà yà tó dàkún àmìkiri ìlànà wà á ní sọ láti. Kìí ṣe tọ́ níbi ọjà tẹ̀tẹ̀ ó sì fẹ́ fọ́ sí yín ẹ̀yìn àbíkìrìlá wà á lè sọ̀la. ó fẹ́ kẹ́ ẹran tí ọlọ́run fẹ́ kẹ́ jẹun. fàlántù ló ń tàbú ẹ̀ jáwọ́ ẹ̀ ní jáwọ́. dídúró láàyè tọ́lọ́ pé kí kọ́ bísí ọ̀bí kalẹ̀ nìkan. nígbà tó kù ní sọ́dọ̀ bùdá pé nìyà. والبعض وعرفة تنبيه وقيادة تنبيه أصر القوم أمير القوم ووزة فهج القوسة يرام ولا تمنن تستكبر Tẹ́bà ti sàlàyé ń bá ìtumọ̀ rẹ̀ bọ́, ṣùgbọ́n kéèké ìtumọ̀ rẹ̀ tó hàn jù ló kọ̀rẹ́ ìdílé bá a ti máa sọ pé ẹni máa fún yà ní nǹkan tó ẹ̀fẹ́ ti kó fún ọlọ́pọ̀ rẹ̀ ìtumọ̀ náà bẹ̀rẹ̀ àtàkà sí òfin yẹn ń kọ̀ rẹ̀ kì bí àwọn akéwì náà rẹ̀ ṣe ẹni fún yà ní nǹkan wíyàn wá tó fún yà lọ́pọ̀ ìsìlámù àkókò òtàkì ni wọ́n fi àjẹ́kù tó fẹ́ ta àkókò jùlọ tí ọ̀fẹ́ tí wọ́n sọ ẹ̀ láti ọmọ ti bá nàní ìlú ṣẹlẹ̀ àlè máa ń sọ ẹ̀ àyè máa ń sọ yang sendiri ikut mereka kok. Selama Pemahaman Nabi Ibrahim, Rasul itu, hadis Aisyah kan Tuhan dia selalu hadiah, wajibu alaiha. Hari mengkaji itu cuma keluar dan dia, oh lima hari nggak mau bantu dia. Oleh ló bá ń lè kọ́ amáná bí ìyẹn fọ́n ara tó ní ẹyọ ọ̀tá. Bọ̀bà tó dé àtìmọ́tọ́lọ́pọ̀ nǹkan wà pọ̀ lẹ àríwá fún ní fọ́n ara tó mẹ́fà. Ó wá bí olókèrè ṣe àbáfọ̀ mẹ́fà báwo ẹgbọ́n èèyàn fún yẹn ní ọ̀kan wọ́n fọ àti tó pè gbẹ́rẹ̀ orúkọ ṣùgbọ́n ẹgbọ́n tẹ́tẹ́ bá fún ìṣẹ̀lẹ̀ ọ̀kan máa fún mẹ́fà tó kéré ọwọ́ ló kéré ọwọ́ kí n àbá nà ó bínú pàtàkì ọ̀tá lẹ̀ lẹ́yìn. yá kí ni ewu ni ìwúlé á fún ìṣẹ́kéré yìí. àwọn ìwà ni fún bẹ́ẹ̀ ṣe yìí lọ́pọ̀lọpọ̀ àmọ́ tó ọ̀la àpàlà àdìyẹsẹ́ inú bẹ́ẹ̀ ti báyìí gbàgbé èmi gbàgbé tìlọ́bẹ̀ nìkan kan ní àpamọ́ bẹ́ẹ̀ lápọ̀ ńlá kòlà ṣe yìí ẹgbẹ́ tó wà ṣùgbọ́n ọmọdé àti owó jẹ àwọn àǹsọ̀rí yìí àbí àǹsọ̀rí ọmọdé àti owó jẹ àwọn sàkọ̀tì yìí àbí tó jẹ́ bá tó kàkiri láti ọ̀yẹ́ ẹ̀ nínú àwọn sàbí ànábi àwọn oníjẹ́ sàkọ̀tì yìí kì í bọ́ yà máa sàbí ànábi nínú àwọn sàbí ànábi àwọn ọmọdé àti sàbí àlùmọ̀gẹ́rọ̀ mọ̀ ṣọ́wọ́ wa abubakar abubakar asafafi ọlọ àwọn masoro asafafi pẹ̀lú àwọn àbẹ̀lá asafafi àwọn asafafi lónìí àwọn èèyàn alára ni wọ́n pé ẹgbẹ́ wájú wájú pẹ̀lú fún àwọn ìlú àti ẹ̀nà áwùjọ òṣèlú ìjì àwọn àmàdá ọ̀sán wá láti yá pẹ̀lú fámìlì lánàá àbúrò rẹ̀ àwọn ọmọ fẹ́ máa gbà tó gbé sẹ́fẹ́ pamí ni ààrẹ mi yẹn wọ wọ́n máa ń kan ṣùgbọ́n sẹ́fà tó gbìyànjú bá tẹ̀sán náà di rọ kò dáhùn lọ́dún tẹ̀ wọ́n lẹ́nu sí so àwọn sọ̀rọ̀ máa ń fa nàbí lẹ́nu àbáwọn máa ń sáyẹ́ ta nàbí tó náà gba ọba fẹ́lẹ̀ ẹ onífẹ́sì yọ̀pọ̀ tó kọ̀ wá sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ àwọn débi wípé alágbó ìmọ̀lẹ́ ti lọ wípé àlẹ́bí máa ń tọrọ rẹ sẹ́nu pé ìdárókó lè wá báyìí àlẹ́lò tó tó lọ òun bọ̀ ní gbogbo ra òun ní àdúgbò àdúgbò àgbéwúrẹ́ tó wà láàrin òkè ní bí hundred ha fún àròkúra òun yóò àìkọ́wò ẹ̀yí èèyàn mo pè yí aslim wẹ́gbà slam <laughs> ó ti bò mọ́lẹ̀ tó ah ó ní kápá slam قل أسلموا إبا إسلام فإن محمدا يعطي أقرى من لا يخشى الفعل محمد موفي لكم أنتم تجربوا سيرارا kò tí gbà tẹ́lẹ̀ lọ́pọ̀ ẹwọ́n ẹgbà sáà anáfíyé ìkánà rọ́jì lòlá ló fi lé tó kára yìí mọ̀ sọ́lọ́ ẹ̀yìn ó bẹ gbà sílámù rẹ̀ yóò wá kò sí ìgbà tó fẹ́ gbà sílámù tó lè lè tó ilé ajé tó àmọ́ kò wá ní wọlé ìsìlámù náà ní ìlà wọlé ìsìlámù àhábò ilẹ̀ yìí náà ti wọ̀ ọ́. yóò wọlé ìsìlámù náà ìsìlámù àwọn òwúrò gbé kùnà ẹ̀dá pẹ̀lú ilẹ̀ ìjọba fún ilẹ̀ yàrá àmọ́ àkúnyẹ ọ̀rọ̀ ni wọ́n ní èmi náà lọ́ọ́ bá tẹ̀lé. àlẹ́ ìkọ̀lẹ́ ẹlòmíràn mú fún àyè ìsọ́tún mẹ́tẹ̀ ọ̀rọ̀ ìgbàlá támúnọ́nì pẹ̀lú aya yóò ní ìyẹn pé ní má sọ̀rọ̀ ẹ̀dínkù fẹ́ gbà yẹn ti ṣe ní ìgbà ṣùgbọ́n tó lè ní pé ìwà ànábì gbogbo tọ́lọ́wọ́n bá ṣe fún ó sọ lánàbí ọlọ́run ọ̀rọ̀ á ń jọ pé ṣe oṣù dáadáa mọ̀nyà tọ́lọ̀ mọ̀nyà ìtumọ̀ nígbà tí kéèyàn á ríṣẹ́ látàmùnà mẹ́yìn àtọ́lọ́ ọba tẹ̀lẹ̀tẹ̀ tó mọ̀ sí ìdí àṣẹ́ta ní pọ̀ ìdájẹ́lá ọ̀pọ̀ bẹ́ẹ̀ bá gbé lọ́dọ̀ ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n gbọ́dọ̀ mọ́ sọ pé ìrìnlẹ̀ rẹ̀ ló ànẹ́bì náà gbọ́dọ̀ sọ́lá ọ̀gbọ́n náà àrí ìkọjá mẹ́rin wọ́n fi ẹ̀lẹ́rùn kò ní wá tó rí pé mọ́nyà sọ́lọ́ ọ̀hún àti á ìjọba ìwà ọkọ̀ kí ni implication rẹ̀ ni implication rẹ̀ fẹ́ ká sọ́dà ànábì ọlọ́run ni pé máa ṣe ìjọsìn wa kò sí kòtò òkú ṣe é fún ọlọ́run ọba ni ó ṣe ìyànà àbí lórí ìwọ́kọ́ يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم àdàdà olùdíje náà. àwọn ẹgbẹ́ ìbàdàmù wọ́n máa tẹ̀lé àgbàgbà àgbàgbàmù nílẹ̀ ká kólátàmù nù àlàyé islam ẹ má tẹ̀lé àgbàlú islam nílẹ̀ báyìí ìlànà ìyàwó nù àlẹ́kọ́ ọlọ́run gẹ́gẹ́ kó tẹ̀lé àgbàlú lórí àdàdà olùdíje náà. olùdíje náà sọ̀rọ̀ àti ẹ̀kọ́ máa ń ní tẹ̀sáfẹ́ tẹ́bá ti wo bínú mùsàfẹ́ wọn ká tẹ̀sáfẹ́ rù ni hmm? tó bá dúró bẹ̀ lábẹ́ ká tẹ̀sáfẹ́ wà látàmú tẹ̀sáfẹ́ rù lọ́wọ́ àmì ìjọba àti dáhùn má ṣe yàrá sọ́lọ̀ tó ti pé tí ó fi máa jọ ní pé bóyá bá ògbà àti tó náà ni ó ṣe tí ó jù ó pọ̀ kò wá ní jẹ́wọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀tọ́ ló ti wọ̀ ọlọ́wọ́ wà á bá pẹ̀lú mi ṣe dáadáa ọlọ́wọ́ bọ́ wà á ní àmà rẹ̀. ẹ̀yin ó rí pé bàtà ọ̀nà tó bá ń tẹ́fà tó wà látà ń tẹ́fà pé lẹ́yìn síwájú mọ̀dá tó ń tà ń tà yìí ní síwájú mọ̀dá lọ́wọ́ kó mi lé hmm? náà lókè lápẹ̀lú. ìdí olówó ẹwú ìjọsìn kó lè kí ìtò ìjọsìn yẹn náà ní ọkàn mọ́ òun náà ní ẹnẹ́fẹ́ni òun náà ní mú aláwá tó ìmáàlì wá òun ní mú dáadáa wíyà sí ọlọ́run bá sáà mú ìfẹ́ pé wọ́n lè lọ sí ìta pàṣẹ ọlọ́run tẹ̀lé ìtọ́nù ìdájọ́ nígbà tí ìtọ́nù ìdájọ́ ọlọ́run fún àwọn ìjọ ìjọ tí òun wá ní ọlọ́run sì sọ tó bá tó fi tú sí òun tó tó pé kò ìyẹn ti dè lóru ní máa ń dín sí kùránì bí ìlú òkè ó ní impact lọ́kàn ìtumọ̀ kan. ẹ̀gbọ́n dàbí ẹni tó tẹ̀sán fẹ́ sí ìdí ọkàn rẹ̀ fún tẹ̀lé ọlọ́run tẹ́ ẹ bá ti wo súrà káńtà yìí ẹ́ pẹ̀lú bá ti sọ pé súrọ̀tù alaq súrọ̀tù muddaththir súrọ̀tù muzzammil nígbà tọ́lọ́ ọba ń sọ fún anábì kó máa ti fìyà mú lẹ́yìn ìjẹ́ ẹ̀ pé mọ̀ ọ̀rọ̀ yẹn bí lọ́nà yìí bẹ́ẹ̀ ni ah, bọ́kàlùwà ẹ̀sọ́jẹ̀ dáadáa because tàbá ní súra alákọ̀ọ́bá alá ẹlẹ́ẹ̀kejì jẹ́ mùdáfíìs kátẹ̀ ẹlẹ́ẹ̀kẹta jẹ́ inú ọlọ́pàá ẹlẹ́ẹ̀kẹrin jẹ́ mùdámí ọdún ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá tánà bí ìdé tó àmọ́ká tó lọ sí ìdáwọn ìrájù lókòjò lọ́dọ̀rọ̀ yẹn náà ẹwà worú tánà bí ìdíńdẹ̀ kan ti ń fọ ẹ̀mí rẹ̀ mọ́ lóru pé kí n ṣe kìyàmù lẹ́yìn so ara tó fà tó fi ṣe pé èrò tiwa táwa ń kí ní wákàtí márùn-ún ìtò ta tí òfin náà ti sáyẹn á ní ìfàṣẹ ọ̀lú ń ká jẹ àwọn òní bá láti ìyáàbò léwu tó tó kàn tí wọn ò pé òfin làwa bá àbá tírénì tẹ́wọ́n ní ẹni wọ́n ẹni wọ́n bá tírénì kó fi gbóde òun ó sì mú òfin rárá ẹni ti pé ìta òfin nìkan ló kàn bá ẹ̀wọ́n ọmọ pé mélòó ní kí n jẹ mọ́lẹ̀ mélòó gbogbo tí wọ́n wá bá bá ní kí kí ó làrá bá ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní kí ni tó ṣe pé tí ìwọ̀n bá ti lóòrùn kò ní ẹ̀rùn kan lọ́wọ́ wà ká <laughs> ibẹ̀ ẹ ṣùgbọ́n náà bí àrà mélòó ọ̀nà mẹ́ta kìí tàbí àkọ́ kọ́lá àwọn akọ́ ṣe é sájà ẹlùmí tó lóò kẹrùn ní ọ̀nà ìyàn náà ti máa fi ń bẹ̀ lọ́nà yóò fọwọ́ pé ọlọ́ọ̀fọ́ tó mọ̀ ń kẹrùn tó gbọ́gbà náà. inú ẹgbẹ́ ọ̀rọ̀ wá pẹ̀lú àwọn sàájú àmẹ́bìtẹ̀ pé ìyáwó lè rọ ọkọ̀ tó bọ́jẹ̀ ti sá dànù. wọ́n láti bá láti gbà bá lọ́jọ́ láyé wọ́n bá bá láyé irú tó kọ́ fẹ́ ti dé o. ṣé èèyàn ti ń dákú tààrà wí ni ó sọ fún òkútọ̀ ìyáwó lè lágbẹ̀ẹ́ ó kọ̀ ọba ẹwà àìwá ẹ̀ẹ́dọ́gbọ́n nínú àwọn èèyàn mi nílé nígbàjú kí ọmọ bá wá kí òun pẹ̀lú àkọ́kọ́ yóò ọkọ̀ òkú alákọ̀ọ́kọ́ ìjọ ọ̀pọ̀ fáàdì látàwọn ẹ̀rùn ní ìmọ̀lẹ́lá rẹ̀ àti pàtàkì rẹ̀ adáyé ṣòtọ́tò tí a ń gbà ẹ̀dá kásáwọn pàtẹ́sán ẹ̀rẹ́jọ́ tó ìṣẹ́lẹ̀ta ọgbọ́dún màdá ní pé pẹ̀lú ọkọ̀ wá fún ìṣà ní mẹ́rin ọkọ̀ fi mọ́ ìṣà oníbàjẹ́ òkú náà lọ aláàjẹ́ ká nǹkan ẹyọ kan tí wọ́n abẹ́ ṣe náà ní gbogbo ẹ̀kẹ́ kú lóṣù ìṣètò wọ́n lè rí ìṣù lóṣù ẹ̀ tó ń jẹ́ tó ń bá ìlú lórí àjọ àlejò ní ìṣẹ̀ pàtó ẹ̀ ní ìṣẹ̀ pàtó tó ń bẹ ìyẹn náà ṣe náà olóore nítorí kò kẹ́wọ̀n wà láwọn abá tó àwa mọ̀tíláṣí láṣùbà ìjọ kò wá ní yóò mú tẹ̀sùbà náà ná lọ́wọ́ yóò mọ̀ fọ́ra àdọ̀dọ̀ náà láì nìkan ní ẹ̀ nímọ̀ ní yóò nímọ̀ nímọ̀ yóò kàn fara ẹ̀ ní ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àti ẹ̀mìjà. lóòótọ́ gbọ́ ọ̀rọ̀ ńlá láì kàmọ́ ìgbọ́ gbọ́ gan. tó bá tẹ́lẹ̀ àti ìta kò wọlé ilẹ̀ ìmọ̀lá ìyẹ̀dí ẹ̀mí ọ̀hún kìí gbó mọ́sáájú ní àwọn ènìyàn yẹn bá dé yóò fẹ̀sọ̀ tó fẹ́ fi àgbàdo gbogbo orígun mọ́sáájú tó bá ń lọlé yóò wá jẹ́ ẹ̀yàn ọ̀nà yóò wá wẹ́yìn padà yóò wá ní ọlọ́run òògùn tí wọ́n bá gbogbo mọ́sáájú ìkótó kótó ọmọ tó wá bá nínú ẹ̀rọ ìgbè ìṣẹ́ lóye òwúrọ̀ pẹ̀lẹ́ ọ̀dọ̀ tó mọ́ gbogbo mọ́sáájú lọ ìkílọ̀ wá gbàgbé sílẹ̀ ìjọ́sìn ní ẹ̀gbogbo ọmọ ẹ̀gbọ́n so ìjọsìn tó kọ́kọ́ wá kìyàmù lẹ́yìn wá fọ́nà ìyàkó wá ọlọ́run sì sọ kìyàmù lẹ́yìn sàmì sọ́là ọlọ́run tí ń nà àtàlẹ́yìn ìyá aṣáájú wa àwọn wà wọ́n kí ìdìde kírun lóru òun lágbára láti tọ́jú ní ó sì dúró déédéé ní gbólóhùn kí ni ìtumọ̀ ẹ̀ ẹ̀dá pẹ̀lú pay attention to what you just said tẹ́bá òfin mi súnra táǹkà yẹ́ bọ́lá ọ̀sọ́dún wà rọ́tìlì kùránà tàbílá alhamdulillah wà fún kùránà náà ni rọ́tìlì kùránà tàbílá tàbá kí ní pé kí kùránà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrí wọ́n sáré ìdá kan kẹ́ ẹni máa sẹ́ni kan lè ronú sí kí ló fà tọ́lọ̀ fi ń sọ fáànà bí at this stage ó kí kùránà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tó tẹ̀lé àti òun ni wípé ṣe nígbà tó wà nǹkan àìkà jù ẹ́ gbogbo tó sọ nǹkan àìkà lè fi pọ̀ ó ní ìjà àwọn òyìnbí àtẹ́sàn sí wọ́n rò tó bọ́lá máa fi wà wọ́n sí nǹkan àìkà wà náà ni tó sọ̀kalẹ̀ tó wá rí díẹ̀ yẹn àwọn afẹ́ kó gbọ́ yé a sì fẹ́ kó ó ní ìdí nǹkan tó kọ́ nǹkan tó fẹ́ ká kó pọ̀ àmọ́ ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo every word ń bẹ̀ ní ìtumọ̀ rẹ̀ já sọ́kàn rẹ̀ orí bí ronú sí obìnrin ha ẹ̀yìn ó rí wọ́n wálé nígbà tẹ̀ gáàmù ẹ̀dá tó yẹ kò ju péjì mẹ́ta lọ ó ti fẹ́ ha sàn lọ àbí ẹ̀hẹ́ àhápá ni pé sọ́mọ́ ní kò bábá tí òun lè kọ́ bẹ́ẹ̀ ló lọ́n fi ń tẹ́ nàní pé nǹkan ò fẹ́ ká ọ̀pọ̀ kò ní ìdí kíkà jù ọ̀tàtọ̀lá kanú ọ̀tọ̀lá kàmùdásí kàmùdámi lórí ìwọ̀n yìí náà ní tẹ̀lé máa wá ta yà ayé wà ní mọ̀tàfẹ́ ó ń pa àǹbẹ lórí sí ìgbà òfin yà bá tàbátọ̀ yẹ níbi tí ó ṣe ìyàmù lẹ́yìn orí pé ìyàmù lẹ́yìn ló ṣe yí pọ̀ o àwọn èèyàn ti sùn orí ti ti sàṣọ gbogbo tó o bá sọ tó o bá kà yóò wọ ó sì lè kọ bàbá rẹ. ó lè kọ bàbá rẹ ọlọ́run á sọ fún anabi sábà láàbọ̀ àríwá fún ìlànà nílẹ̀ náà wípé tá a bá ní kó ṣe kìyàmù lè tó tó torí òru tá a tún ti pọ̀ yìí ó ní ìdìbò ìṣèjọsìn kọ́kàn rẹ̀ kó wà fẹ́ẹ̀lì torí wípé àwọn àyà kùránì tó máa gbà kọ́wúlán sàkílá ni. Iná sàmúlùkí àlẹ́kà kọ́wúlán sàkílá. Kájẹ̀ mọ́ ti sọ̀tún máa táwọn bá tàbí ìgbọ̀. Ká ní sàkí sínú sàkí tó wù ẹ̀dá ẹ̀wọ́ anybody káàbà gbé ìdájọ́ tí ó wù lé lórí agbọ̀rọ̀ sí pèsè ọ̀fẹ́ hmm? ẹ̀ńdẹ́bà sọ fún un pé má ṣe dìnnà kíní kan ni ó kẹ̀kẹ́ ti fún lọ́kàn rẹ̀ tó ní ò ṣe dìnnà ẹ̀ńdẹ́sọ̀ ló kó má ṣe kó kó má mú sí kíní kan ni ó fún lọ́kàn rẹ̀ tó ti bọ̀ sílẹ̀ àìsà sì pọ́ńtà ọ̀hún sí i ọ̀hánà ó ní ó ní àwọn súrà tó rọ́rọ́ sọ̀ kalẹ̀ àwọn súrà tó fi yóò kọ́ líǹkì yàn máa ìjẹ́nà àti iná àti tí ó pì sí ọkàn rẹ̀ kókó àbájá pé má ṣe gbọ́ ìwà ọ̀rọ̀ tiẹ̀ mi ò ṣe tó kó ti ní ìbádùn tó fi rìn ní ẹsẹ̀ aláwàtú ìmáyì àwọn sọ àdúgbò sọ̀kalẹ̀ làwọn sọ àwọn sọ àgbẹ tí á gẹ́gẹ́ olùjáná ti wà náà wọ́n àwọn sọ̀rọ̀ pa ìjẹ́ náà sọ̀rọ̀ pa náà sọ̀rọ̀ pa pẹ̀lú àwọn afárá náà tó ilẹ̀ Islam nígbà táwọn náà wá darí padà sí Islam nàzàrà àlàálù wọ̀lá ọ̀wọ́n àti ìtẹ̀nà ṣùgbọ́n tẹ̀síwájú tẹ̀síwájú lọ́ta òun kò fi ìtẹ̀ òun náà ní pípọ̀ ìwà nàbẹ̀ onídìí àwọn lẹ́yìn onídìbòba ànàtà hápò ìlàhíyà àwọn fífẹ́ sí àwọn àlùbáríkà ọlọ́run tó kọ ọ lẹ́nu débi pé ìbádùn rẹ̀ gan kò ní jẹ́ kó ṣe pé nǹkan tán bá ní kó fi ilẹ̀ àti kó dúná òye kó tú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ti wò bọ́lọ̀ ṣe sọ nígbà yìí náà ọlọ́run ọba sọ méjèèjì papọ̀ ṣé tí wọ́n tó ṣe jẹ́ nìyí ọlọ́run wà lápọ̀ àtẹ̀yìnáta سبعا من المثاني والقرآن العظيم كله لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم àti fún wa lẹ́yìn ló kúrò àánú àpọn nípa tí àwọn kúrò àánú dẹ́n láti lọ́dún kọ́ tó fojú rẹ̀ sí ìgbàdọ́lọ̀ fún ìgbà tó ó kéré sí ìgbàdọ́lọ̀ fún lẹ́yìn látàkùn sí ìgbà ìrìn máa yá ń kúrò má bànújẹ́ lórí wọn wípé wọn ò gbọ́ ọgbọ́ ṣe rí tẹ bá ti rí ẹni tàbí ọba tẹsán bá ń sọ̀rọ̀ kó má bànújẹ́ ọlọ́run ní tẹ̀mọ́ bá dàjú sí hmm? tọ́lọ̀ bá tọ́sọ kékeré ní ìsìnkú tẹ́lẹ̀ kí èyí ìgbà tí máa ń kó lọ́kàn tí máa ń kó lọ́kàn but ṣe rí tí ẹ bá ti ń go ìgbà ọ̀gá náà ní ìbáàdà máa ń jẹ́ nǹkan tó jẹ́ sọ́lẹ̀ fún mi gbogbo ẹni bọ̀dé bá ń lọ sí kọ́ńtà ní oúnjẹ gbèsè rẹ̀ nígbà ẹni ó má dìde lóògùn kọ́dà kọ́lọ̀ mọ́ ti di àbúbátà ìfẹ́ rí aláwà tó fi ìlú ọlọ́run tó sọ mọ́ ọ̀sọ̀gbọ́dọ̀ ó ṣe yóò sì rí lò ó ní kékeré ìpé ilé ayé gbé mọ́ nípa ní ṣùgbọ́n ó ní ìjẹta tó lọ bá ó ní ìjẹta tó lọ gbogbo prógámù tí kékeré dálẹ̀ fúnra rẹ̀ láàrin ní ìṣòwò lára gbogbo kúrẹ́ tó ń dálẹ̀ náà ní kò gbàrà ẹgbọ́ ní ìsìnbá sí ìgbọ́ tó bá kò ní ìdè o àwọn èèyàn náà máa pè ní àpò tí wọ́n ń dà nílẹ̀ nù mọ́ kí èsì fi ìlú pépè ìdè aláàlú ni o pé kájọ tó lágbájá yìí iṣẹ́ tó ń ṣe tó fi ń lówó òun ni pé marriage counsel ẹ̀wọ̀n ní mo sọ̀rọ̀ pé wọ́n gbá àwọn láwọn wọn ní ọba tí àwọn oníjà pé já lọ bá tẹ́rápì ilé ọ̀gbìn ní ẹgbẹ́ bẹ̀rẹ̀ kí n kà bẹ́ẹ̀tì àti gbogbo ẹ má jà mọ́nà kí n ṣẹlẹ̀ kó o sì máa lọ pàtó ìkọ́ra ẹ ókè ẹ ń jà àti sí ìfọ́n ó fi sọ pé ẹ yóò tẹ́tì ẹ wàá ní iye tàbí gbogbo màrẹ màrẹ ní fifteen years right ẹ ó fi sọ ọkùnrin ọkọ̀ tó ní sáfì wá ti tán àdéhùn ní tí ó fún yín òun ní pé ẹ̀yìn àlọ́ lè ní ilé ìparí ò oníkọ̀ọ̀sẹ̀ rẹ̀ sálẹ̀ ò you, anytime you're talking, keep silent. Ẹ̀gbọ́n aṣọ yóò bò ní náà, yóò sì lọ bí ìdílé mi. Ní ìwọ ló dáwà lálẹ́, tẹ̀bí ìwọ ló ṣe pé gbogbo nǹkan tó yẹ kó fẹ̀ kan sọ fún ààrẹ, ẹ̀sọ́ ìjọba òun ìsọdowó. Òun ní jẹ́rẹ́ ìkó sí ọ̀rọ̀ ọkọ̀ tó tó lè sálọ́dọ̀ bó o bá ti dá wàhálà rẹ̀ pẹ̀lú tó sáà ń pọ̀ sí depression ok ok èmi ẹ bá ti bẹ̀rẹ̀ máa lọ. yóò fún owó lọ́wọ́ rẹ̀ kò tó ń ṣe fún ọlọ́fẹ̀. <laughs> tó bá ti bá ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ẹ̀ fáyé ṣe é kọ́ tó kọ́ńtẹ̀ṣẹ̀. ok ok kọ́ńtẹ̀ṣẹ̀ ṣe àìsàn àtàwọn ọlọ́run ló ń yin táwọn èèyàn ló ń ṣe níbi ọmọ dá wàhálà rẹ̀ ọ̀hún sì lè tó nǹkan tó ṣe pé tó bá dá wàhálà rẹ̀ tó bá kàn lọ kírun lára tó ta lọ ọwọ́ ní tó ṣe sí ìlú lọ. Bẹ́ẹ̀ni, mẹ́ta sọ̀rọ̀ kan nígbà àdábàbò àmúlò sọ́jà àdúrà sọ̀rọ̀. Sára lè ká bá ní gbogbo gbogbo ọjọ́ Lóòótọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìwé àwọn ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ìtàkọ̀ dàrùn nítìn small small things ni but àwọn yóò gbà jẹun lẹ́sìn òyìnbó lè fi ṣeré kódà yóò tó nígbà ṣòṣálì rẹ̀ bí spáàtì ṣe wà ní dubai ọ̀tọ̀ nìkan tó fèsì màsájì ni wọ́n mọ̀ nípa àpléyà lásán iṣẹ́ ìṣe ẹnu ọ̀kan sport doctor ọ̀kan sport psychologist ọ̀kan sport tó fèsì sport kẹ́ ilé you. fún ara sílẹ̀ yìí o tó kọ́ lọ́wọ́ sì mọ́ kọ́ọ̀tù owó ọ̀pọ̀ ní ìrìnkọ́ndí infringing that ball, the coach will have said that. He also has placed that player on the you can right wing. But if they can go there, you don't have a good thing. Òyìnbó kan kiri tó ń jẹ báńkì yẹn, òun kò fi táwọn aláàrẹ báńkì yẹn. Bó o bá fi lọ ní sọrùn kọ́ lásán, yóò kò ní kò lára rẹ̀. Ọ̀gbọ́n yóò ní kò lára rẹ̀. Kò sí kẹta tó wọlé kò lára rẹ̀. Bọ̀ bàbá àpẹẹrẹ ìwé bá ká ìdàgbọ́dá ní tí mo kàn ń fi ìwé máa jáde sí ìwé wọn sí ẹ̀ka tẹ̀lé. Èmi máa ń bí ẹ̀ka tẹ̀lé. Ẹ̀mú kọ́kọ́kọ́kọ́kọ́. Ṣùgbọ́n ọlọ́run àbá tó mọ̀ fún òun fẹ́ gbéṣẹ́ ńláńlá àná ní sábà. Wọ́n gbó ní lọ́dọ̀ bá ní sọ̀rọ̀ bá ní ìjọsọ́ làkà èèkàn bẹ tí ó dùn yóò sì fìjọ mi. Ọlọ́run bá sọ pé súrọ́tù kọ́ ìparí súrọ́tù kọ́ ẹ̀ẹ́n tọ́lá wọn bá ń sọ wípé ọ̀rọ̀ tó kọ́lá tó máa tó wá tó ọ̀pọ̀ ọmọ ọ̀bẹ ìnáwó máa wọ̀ ọmọ mọ́tò náà lè lò ó kí ló tẹ̀lé sípàá tó àwọn ẹ̀kọ́ lómi àbí ẹ̀kọ́ lómi ọ̀sẹ̀ bí bí á ń jọ̀rọ̀ ẹ̀ẹ́n ọ̀gbà pẹ̀lú ìṣẹ́ǹdè ọ̀gbìn àlàáfù yàkùnú gbogbo tó ń sọ ní wọ́n ní wíìrì ní ọ́ wọ́n ní ilé aláàbò ọ̀gbìn wàsáàgbè ìjọ tuntun àkọ́mọ́ ọlọ́run ọba ìkọ́gbà pẹ̀lú ìṣẹ́ǹdè kó kó yọ ọ̀gbà pẹ̀lú ọlọ́run tó sọ wípé wà lápọ́dí náà aláàmú ànátayà bí kò sọ tòrò tàbí máa yá kó lóorùn fàtàbí fàtàbí fàtàbí yàtọ̀ fẹ́mtì rọ́bí àyẹ́kọ̀ fún nínà sáàrí àwọn ọlọ́run ọba mọ̀ pé ánínàkà yà ní kò sọ tó bá tọ́kàn lé wọn fún pẹ̀lú kan sọ àwọn tó ń dùn ọkọ̀ pé yẹn fàtàbí fàtàbí ọkọ̀ nínà sáàrí mùsùlùmí tẹ̀ka ti ní solúṣà gbogbo èmi ní depression gẹ́gẹ́ gan gbàǹkọ́ṣà àti àbámúṣà tó ń sẹ́gun lọ́wọ́ ti di pàtàkì yẹn náà lọ́wọ́ ti fẹ́ kírun kọ̀ kò sí ju pàtàkì lọ́kàn rẹ̀ ju pé ọlọ́run mo fẹ́ fún ọ ní nǹkan tó sọ pé tí ìbá ṣe máa jẹ́yà ńlá ìbá ti lọ. gbogbo tí wọn bá ti ń sọ ọlùwà ìṣòṣọlá láwọn súrà tó wọ́pọ̀ sọ̀kalẹ̀ olóòmọ̀ ní ìbádà pé ó ní ìdíwó ìbádà yìí láti navigate time bẹ́ẹ̀ ni títà ń bá tọ́ọ̀tù táwọn èèyàn gbógun ti nà ti téèyàn ń ṣe táwọn èèyàn bí sọ̀dá sáàlì ní àwọn ó wà lábàá ìgbà wọn náà jìnnà ní ìbára. ìkọ́ni bá lóògì ìgbó gbá ọlọ́run mi ọlọ́run ọba téèyàn wá sí lọ àlàbà rẹ̀ kò lẹ́nu pé ní pé gbogbo èèyàn tí ò sí lọ́run náà kọ́ nígbà tí ìdẹ̀rẹ̀ àwọn ọlọ́run tó yẹ bá lè lọ́nà sọ́nà tó bá ń tàlà ọ̀tàlà pé ìwà níbi ọ̀rọ̀ ìyá tó lè ta ní kò ṣe yìí ilẹ̀ láta fi ń àárì ẹ̀sọ̀ sàbán sọ̀rí ìta àti sọ wípé bóyá kò ṣe ìyọ̀ ọlọ́pẹ́ iná náà ṣe àtàlé bí àṣà ti wọ́ta ń pọ̀ àpọ̀ àmìkìlá pé kó dé lóòrùn yóò jẹ́ kó ní òun sì dúró déédéé ní ilé ìlú ìtọ́jà ní àkọ́kọ́ yóò lè ní ìlú fáwọn àgbóyé lọ. yóò lè ní àgbóyé lọ. ìkejì òun ní pé yóò lè ní fáwọn lọ. ìkẹta òun ní pé ó lè fọ́lọ̀ tó kà. ahọ́n rẹ̀ kò ní sáwájú ọkàn rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí kò ráṣẹ̀ sílábíọ̀ kó jẹ́ ìtàn tó gbé ọ̀pá lórí ìfọ́nù ọlọ́run wá ní ìfọwọ́sọ wípé o kí òun lórí rẹ̀ ìmúlẹ̀ láta ipò pé nínú mẹ́ṣẹ̀ àtàlẹ̀ kó o ti ló òtún mi yóò ní ní páàkì lórí ọ̀kan ọlọ́run wá ní ìmúlẹ̀ láta fi nà áárì sábà ń tọ̀ àwọn àbá àwọn afẹ́ sálàyé sábà ń tọ̀ mí yìí wọ́n ní èyí ló kó tọ́lọ̀ sọ pé iná látàfin náà tó bá sọ wílá ọ̀nìtọ́rì yóò gbé pé lọ́sàn-án ó ní ààyè tó gùn ààyè wà dáadáa tó fi sinmi lọ́sàn-án tó bá ṣe rí pé ìwà ànábì bá sí ìpé àfẹ́tún bá ti gbogbo áàpù dìde ṣé kò ní àfẹ́ẹ̀tì mi lọ́sàn-án Hmm? pé pẹ̀lú ìdánilọ́rùn pẹ́tọ̀ ní pàtó áàpù ní bóòlù àwíkó sínú pọ̀lílá àbíkó ìdíjẹ̀ àwòsídà alẹ́ àbíkó jókó lékún fẹ́ tún tọ́ tọ̀ ipé tó bọ́ àti nípo jẹun tó bá rọ̀ tó yóò bá lè pọ̀ iná látàbí nà hárì sábà àtọ̀rìnà ó ní ìsinmi tó gùn lọ́sàn tó dà tó lè fi kéèkì ọlọ́run ọba lóru ìtumọ̀ kí wá sì túnmọ̀ yí tàbá tú bẹ́ tún ní wúwé ètí ń wí òun ni wípé ìtumọ̀ kan ìtumọ̀ kejì bí ìtumọ̀ mẹ́rin ló wà mọ́ ìtumọ̀ kejì ó ní pé níwà náà bá sí ìpé ah, ọlọ́run ó ní tí mo bá sí áàpù mo tún sí áàpù àbíkẹ́lẹ́ tí mo bá rí bí ìpè tó ládàrí ò ní dídú hmm? ẹ̀yìn ọ̀dẹ́ áàpù ló wí tó fún àwọn olè ló bá rí bí ìpè kò ní dídú ọlọ́run ọgbà ní ìgbà ọ̀kẹ́ ọ̀kẹ́ wà ó bá tẹ̀ dínkù náà ààyè náà sì ń bẹ lọ́sàn-án ó lè wípé kí ló dé tọ́lọ́run ọba tó fi tú sòrò pọ̀n tó ní kó dìbì lóru òun ni wípé ní ọ̀sán ní ọ̀sán òun ò ní òun ní lè rírù nǹkan tó rí lóru ọ̀sán pọ̀ òkò láwọn nǹkan tó fi bì hmm? wọn náà sọ̀rọ̀ bí ẹni tó sọ̀rọ̀ àwọn nǹkan tó sọ̀rọ̀ àwọn nǹkan bí hmm? kò ní jẹ́ kó lè dá wà pẹ̀lú ara ẹ̀ oníkó lè dá wa pẹ̀lú ara rẹ̀. ó ti fipá ní ìtọ́sọ́lá tó bá dé sí náà kọ́sí àrẹ́ bí ó ṣe tí ó tó tóbi yóò àtọ́lá wọn ó ṣe kó àníjọ́dá àwọn ìlú máa rẹ̀ yóò ká wọn ìyàn lẹ́sìn yóò sì fún àwọn mùsùlùmí kó nà lẹ́ẹ̀rí yóò sì máa wá nípa tí mo wá nípa wẹ́ẹ̀dì àwọn mùsùlùmí báyọ̀ tọ́yọ̀ lẹ̀. then ìnàlákàtúnà àrísàbántọ̀ wíláyìí náà ó tún lè jẹ́ wípé ọlọ́run ọba fi ń tẹ̀kán fánà bí ní rízìn tí ó fi yẹ ka òru fún kó lè gbogbo tó bá ti lọ́sàn àkótí wà lóru àkótí wà tó fi sinmi dáadáa so nígbà ọba ó máa tó yìí fi ìjọ tó kún kẹ́kẹ́ òkè bàbá rẹ̀ ọ̀rọ̀ tá a tọ́ ń bẹ kótóbá ṣé wọ́n náà ń ṣàkí tí ń sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tó ń sọ ọ̀rọ̀ òun ìpínlẹ̀ tó wà sọ pé lápòkọ́ ti jọ òun ní òkọ̀rọ̀ yẹn tán lórí kótóbá tó rí ọ̀sìn kàkà ńlá lọ́wọ́ ìṣẹ̀gbọ́n nígbà tá a sọ wọ́n wà nílẹ̀ ìdánkù ní ẹwọ ìfẹ́wọ̀n ní ìwájú àṣọ́bí àtìlélá ẹwẹ́lé ẹwẹ́lé ọdún ẹ̀lẹ́ tó bá jẹ́ ìdíná sí àtàlá àbáyẹ̀ bàbá kan ọgbọ́n kan mọ̀ àmúdá wọ́n ní wàhálà ọ̀rọ̀ wọn yàtúndù aláàánà lẹ́yìnà àkọ́tùmí ìnàfàhátì ìlàníyà wọ̀mìtẹ̀jẹ̀ ìyá tó rọ́bì lè bàjẹ́ àti àwọn olùṣàkíyèsí ọ̀hún ọ̀gá ọ̀pẹ́lẹ̀ ọ̀lá pé ilé ìṣe náà pé òun òun kẹ̀kẹ́ ní pẹ̀kúlíárìtì pé tọ́lọ̀ bá fẹ́ fẹ́ dáadáa síyàn lára tí ó fẹ́ oore síyàn lára tí ó fúnyàn ní mọ́lẹ̀ òun wá pẹ̀kúlíárìtì ọ̀sán wàtẹ̀jẹ̀lìyàtọ̀ rọ̀ yíyọ ọlọ́run ọba táwọn ẹgbẹ́ òun wá pẹ̀kúlíárìtì lẹ́ni bá náà ní ìwúta náà ń bọ̀ òun ọlọ́run ọba ń pè é wàdálíkà tí ó ń lò wá yẹ̀kọ̀lú wẹ̀ ọ̀lù tó gbé lórúkọ ọkàn mú wà mt tọ́kọ̀ bá ti wà mt ìgbà ọlọ́fẹ́ kò kàn sí ọ̀dẹ̀ kò lè lọ kò lẹ́yìn tí tọ́ba ti wọ́n ké ìka ìka ìṣe tọ́ba ti wọ́n ké àmì lẹ́yìn ìṣe irú ìgbà tó ti náà tó mú ẹ̀sìn ṣàwá ìyàwó lẹ̀ ọmọ lẹ̀ ìkẹ́ ìkàlẹ̀ ọlọ́run bá fẹ̀ kàn ṣe inú ẹ̀sìn tí òkú níbi ká tó sì ní ẹ̀kọ́ mọ́ tó ẹ̀kọ́ bá tún lé inú ẹ̀sìn láti ẹ̀mọ́ sọ pé kálúwà kẹ́lẹ́ àti ìdílé kálúwà ọlọ́run fẹ́ ká sa ayé ká tó fẹ́sìn náà mọ́ bọ́ tọ́lá fẹ́ fẹ́sìn wọ́n fẹ́ fún wa fún lọ́kàn lé pé nǹkan tá a lè lò kọ́lá tàbá tó jáde lọ tàbá tó tún pèsè ìgbàsí ayé wa lọ nǹkan tó òtún wa yóò kún ẹgbẹ́ yóò tẹ̀lé wọ̀dáyé kàlẹ́ pẹ̀lú wẹ̀lú ọkàn ó wà ẹni tì í báyìí ìwà ńpẹ̀tọ́ ìṣàwárí gbogbo tó kálukú náà ń ṣe iṣẹ́ tí ń ṣe àwọn nǹkan tí ó ń dì lọ́wọ́ wọn ẹ̀gbẹ́gbẹ́ ìtẹ̀tọ́ tó ti kọ́ ti gbà wà tó kú nílẹ̀ ètò pé òru bọ̀ wà káàmù wà ó ní wà tó kú nílẹ̀ kí káàmù òru wà àti ìbẹ̀rù tí àti ìbẹ̀rù tí ma ń wà lóru akówá alásọ̀dọ́rẹ̀ kọ́lù wá sọ̀fà mi lágbára àti ọ̀sán ó lè ní pẹ́sẹ̀lì àti mẹ́rin ṣe ẹyẹ ní bọ́ọ̀dù tó bá mẹ́rin hàlá wà lórí ìrún wákàtí márùn-ún bíbí ìrún òun ló fi ó gbọ́dọ̀ ní òkú tó kọ́ sí ìdí àwọn náà bá fẹ́ ṣe kó ti ń pín ọ̀ràn àyànkọ́ ló fi rẹ̀ sí pé nǹkan tí fẹ́ tí ọ lọ bẹ̀ ni tí fẹ́ bá tí ọ lọ tó bá fẹ́ kí lòru ó wà ẹ̀jọ́ ìkọ̀ọ̀sán tó gbọ́dọ̀ wọ́n fẹ́ sí ìlọ̀kan rẹ̀ pẹ̀lú àwọn kan dáadáa tó bá tọ̀sán rẹ̀ kọ́lá tẹ́lẹ̀ ṣe fúlàṣì àbí èsì fúlàṣì ṣe ṣàkùn àbí èsì ṣàkùn ṣe rúkùn àbí èsì rúkùn ṣe wájú àbí èsì wájú ṣe kẹ́kẹ́ àbí èsì ráyè ṣe fàrọ̀ ìdà àbí túnà ṣe kẹ́kẹ́ àbí yóò làwọn bá kọ́ déédéé tara gbé náà àkọ́kọ́ akọ́kọ́ tọ̀ ìyáwó lé nìyà nígbà tó kọ́ wá dé bí ìrọ̀ ọ̀rọ̀ yẹn náà fara ní sọ̀rọ̀ wá èwo ló jẹ́ ṣàkùn bẹ́ẹ̀ wọ́n tẹ̀gbọ́n ti wá sọ̀rọ̀ ọ̀pọ̀ sábàbẹ̀ ní wọ́n kọ́kọ́ jáde ọjọ́ ìdájọ́ náà èyí wọ́n lè gbọ́ra ní kí ló ń jáde náà lónà wọ́n lè gbọ́ra wọ́n fi jáde náà tó gbogbo dájú àti àbá lórí ọlọ́ọ̀gbà èyí lọ sí i. wọ́n á ní iná sọ̀rọ̀ àtàkà ní àmì ìfàṣà wọn ìgbà bí sọ láti wọlé ọwọ́ àdílé ẹ̀ ń sọ láti wọlé ọwọ́ ẹ̀jẹ̀ tó wọ́n ní torí pé bóòlù ṣe máa ń ní bẹ́ẹ̀lù tó ní kọ̀ọ̀kan àkówá aláṣọ ìgbà rẹ̀ kọ́lbí wá sọ̀ fáà nìyí òun lágbára kí ẹ̀mí ó ti ní present tó ti pẹ̀lú ẹ̀mí mẹ́rin pípẹ́ bẹ́ẹ̀ bá ti wò ó fífọ́ ẹ̀mí máa subject matter tó àti mọ̀dáfẹ́lì tẹ́bà tó àti mọ̀dáfẹ́lì náà fífọ́ ẹ̀mí máa subject matter ẹ̀mí tẹ́wàá rí káàkiri ọlọ́run ọba ọlọ́run owó ẹ̀sẹ̀ wá wọ́n kò yóò lò nípa yóò wá lé ìṣòro amáhùn ẹ̀dá ọlọ́run bá ìṣẹ̀dá kàtó lẹ́sìn ìgbésí tí sọ́ọ̀nù dánpẹ̀rẹ̀ wà ní pé ẹwọ́n àti àtà ló gbọ́sọ̀ kalẹ̀ wọ́n àti sọ́ọ̀nù dánpẹ̀rẹ̀ alá hmm? lọ́sọ̀ ilẹ̀ mùdánpẹ̀rẹ̀ lọ́sọ̀ mùdánpẹ̀rẹ̀ lọ́sọ̀ wọn kọlá tẹ́ bá ti wo gbogbo ẹ̀ ló ní pọ́ìntì fẹ́ bàjẹ́ àti láti lè pa wọn ọlọ́ni ọlọ́ni iná ìsáàni bàyàtọ́bọ́ àwọn ọmọ ìsáàni dọ́tọ̀ àwọn ọmọ nìyàn ní tẹ́ndẹ́sì àti kọjá àlà ẹ́ kó sẹlọ́ omi gírímọ́tàì àwọn ọmọ ìsáàni ìjọba tó rọrùn wàhálà nǹkan tí òun fẹ́ ọ̀nà pé káàkiri ṣùgbẹ́ á sílẹ̀ ní ẹ̀. bẹ́ẹ̀ bá masih sóràtò lùdáfẹ́ nígbà tẹ́ màá fi náà dé parí ọlọ́run bó mọ̀ sọ fún wa pé kó bá kó bá fi gbọ́ mẹ́sẹ̀gì ní yé ẹ̀ àwọn ọmọ àjọyọ̀ mọ̀ bàbá àwọn ọmọ aná pé máa sàlákà fún ti pé bẹ́yàn bá kẹrùn tó ṣe kìyàmù lẹ́yìn tó gbogbo àwọn ilé ìgbọ́ ara nà fàáṣì ìlàrí àtọ́lọ̀ ọgbọ́ fún ní ilé ọkàn rẹ̀ ó rọ́ níwà láàmú pọ̀lámúnákùn àwọn ifá àtàríkà ní ìjẹ́ tó gbogbo kẹrùn ìrìn tí ó fi ní bàbá ìlàrí wàkúnná nàkúnná àrẹ wàkúnná nàkúnná tọ̀ bẹ́ẹ̀ bá tó wo sọ́ọ̀tì mùsàmìlì náà nǹkan ọlọ́run ọba ń sọ fún ọ̀nà ìgbàsọ́lá náà pé fásitì sọ́gbọ́rọ̀ ń jẹ̀mílà ìwà ọlọ́run pé ọba sí àgbà wọn yàtọ̀ wà jùrùhùn àjọrọ̀ ìjẹ̀lẹ̀ ìwà nẹ́bí pa wọ́n ti ní àdájọ́ ìjẹ̀lẹ̀ àwọn àtọ́ wà ní ọlọ́run bá ń lo jẹ̀lẹ̀ ìlú fún nǹkan mẹ́ta àkọ́kẹ́ta sínú Kùránì àtọ́gbòrò ìjẹ̀lẹ̀ alhajiru ìjẹ̀lẹ̀ àti asọ́pù ìjẹ̀lẹ̀ pàpà ìsọ́pù ìjẹ̀lẹ̀ فاصبر على ما يقولون واهجرهم هجرا جميلا ها لان فصبر جميل والله المستعان على ما wọ́n ní asọ́bùrù jẹ̀mí sùúrù tó jẹ́ jẹ̀mí tíjẹ́ tó bá kún sùúrù òun ni àtọ́bùrù lẹ́bí là ń ṣàkówa máa. kò ní sọ́bùrù jẹ̀rẹ̀ ìsọ́bùrù lè wà fún mọ́jẹ́ jẹ̀rẹ̀ sùúrù téèyàn ní tọ́gbìrì sí o tó ní kọ́ǹplẹ̀n pa ọlọ́run bá ń bá yìí. ọlọ́run bá ṣe é lọ́nà fún gbé lọ́kùnrin ọ̀nà lọ́wọ́ pé gbogbo àpò onítọ́lọ́run bá ṣe lọ́sí ti báyìí kan ní òun kọ́ǹplẹ̀n الصبر الجميل ولكن الصبر الذي لا شقوى معه هو الهجر الجميل الهجر الجميل هو الهجر الذي لا لا سب ولا اذى معه èèyàn ń ṣe aburú sí ni mo wá ní kí n pàtí kí nígbà tí ma asọ́pù ìjẹ̀mí pé èèyàn jẹ̀mí tọ́wọ́n ní máa sọ́pù àti ìwọ́ni asọ́pù ìjẹ̀mí tó wà sọ́pù lẹ́nu láti sábà máa ó fún ní blé òfin ní blé bẹ̀rẹ̀ pé mo gbé tó òfin oníbí àjọ ah ó ṣe dára mo ní asọ́pù ìjẹ̀mí àwọn lẹ́bù tó ga ọlọ́run bá mi rí sí kéèyàn tó lè dérò ah ìṣẹ́ ńláńlá ni ló fi ní ìdírù jọ òun lẹ́sìn pé tu, tún wá tó nínú ọ̀rọ̀ láàmú mi yọ àgbà ìnáká làálá olùdíje. tó téèyàn bá fẹ́ kan ti wo báwọn súrà yẹn ti sọ̀kalẹ̀ èmi ò sì mọ̀ ọlọ́run bá fẹ́ kan sì fi ọkàn fún nǹkan tó padà sí ìsìn pé wọ́n ní ẹni tó jọ́ta ọlọ́run ọba wọ́n ní ìjọ tó bá sọ̀tọ̀ kú sọ sí wàjúrú hún àjọrọ̀ ìjẹ̀lera ẹgbọ́n tẹ́mọ́rú ìgbóníjì sọ ẹ tó bá wá jẹ́ mùsùlùmí wá ń kọ́ ah, kí láwà ní kò ṣe pẹ̀lú ẹ̀ bọ̀ tí yóò bá ní background yìí ó kù mùsùlùmí kan jẹ́ torí pé tó mọ̀ pé áàpì lásán ni wípé harbon náà yes ìwọ́n fẹ́ bí jára rẹ̀ láíláyé olébú jẹgbé láíláyé olébú mi gọ́lá láíláyé olébú ní inú ọ̀rọ̀ nítorí ti fẹ́ gbà kó dé kọ́kọ́ fi ra rẹ̀ ẹ̀lẹ̀ fún mi náà èmi ni màá fún un ládá yìí tẹ́ gbogbo padà yá ládáhùn lè yóò máa wò àmẹ́bí tí ò bá tẹ̀ka sí ní gbogbo ilé especially àpá kò sí ìdòdó yọ màtá nítorí pé ẹni tọ́lá pé sípò àpá ipò kókó mọ́ sọ̀rọ̀ dáhùn lórí àwọn ẹ̀rọ yìí àbí ẹ ṣe eré ní àbẹ́bí abẹ́ ya wèrè àbí so òun bẹ́ẹ̀ bá fi lè tẹ̀ gan gbogbo tó wà lára ẹ̀ yóò kú tí ò bá fi lélẹ̀ bàíwá o ẹmọ́lọ́gbẹ́ mi ní ọgbá gíní o àjọ ṣe wèrè fún ààrẹ o so àwọn ìdájọ́ àwọn síra yìí tó ń sọ irú tẹ́lẹ̀ ọlọ́run ọba fún àwọn ìgbàkàwọn ọlọ́run ọba tó yẹ ọlọ́run ọba tó tẹ́wà pẹ̀lú ìtọ́ àyìn olùsùn àyìn sábà bíi tọ́kàn owó fi mọ́ tọ́kàn owó fi rọ̀ tọ́kàn owó fi tẹ́wà ọlọ́run ọba tó fi gba oore lágbọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kó ṣe gbogbo wa ní ìmáàmá ní ọ̀tàkì gbogbo ọ̀rọ̀ béèyàn máa ń fi ṣe dáadáa nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó tòbí jẹ́ ó fi dáadáa fẹ́lú ní ìnáfọ́lọ̀ fúrọ̀ wà lọ́rọ̀ rẹ̀ wọ́n ṣe wá lẹ́kọ̀ọ́ kó yá fi mọ òun mú ìka fi tọ́ ní ilé ìlú ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اعطنا فينا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته